láti ní òpó ẹ̀sìn Islam tó kan pàtó ọba tó ṣe ọ̀láàtù ní tó láfíkò lórí gbogbo múmi ní òdòdó ó pa wá láti wípé ẹ máa ṣàkíyèsí àsìkò sọ́lá ẹ kíyèsí sọ́lá ẹ má fi ráre àti sọ̀láàtù sàárín gbùngbùn ẹ sì mọ dìdúgbò tí ń láti ọba ọ̀kan ṣoṣo tí ò lórogún òun ló pa wá láti yìí. bẹ́ẹ̀ náà nà nígbà Muhammad sallallahu ta'ala alayhi ẹni gbogbo ayé a máa pa wá láṣẹ nípa pé ká má fi sọ̀lá tó ráre ká má sì fàkùn ònùnù lọ síbẹ̀ ká má ní orígun kan tó ga jù nínú ẹ̀sìn Islam bákan náà ká má wípé sọ̀lá tó ní ń bẹ lára èèyàn pẹ̀lú májẹ̀mú rẹ̀ làbí ń pè ní mọ́mí òun ni ò sí lára ẹnì kejì láàbí ń pè ní káfíìsì ẹmẹ́wò wá síbò mí jù bẹ́ẹ̀ lọ torí pé nítorí tí ọlọ́run bá fi rinlẹ̀ fún wa nǹkan ń tún mọ̀mí ní ìtura ẹgbẹ́ lóòótọ́ lẹ́ bá gbọ́ ọlọ́run bá gbọ́. èèyàn ti sọ láàgẹ́ bọ́lọ́run bá fi pa láṣẹ rẹ̀ ń tẹ̀lé májẹ̀mú rẹ̀ ń tẹ̀lé àsìkò rẹ̀ ọmọ ádámọ̀ mọ̀ pé mọ́mí ni ó sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ nígbà tá a bá ti lẹ́rìí pé ó sì nǹkan míì tó ti kúrò láyé bẹ́ẹ̀ náà ni ìdàkejì ẹ̀ kò sí sọ láàtún nígbèsè ayé ẹnìkan káfíìrì ni ẹni ó bá tún sí èméjì ń pa ilé yìí àbàmọ̀kọ́ wọn náà máa di pèfèrè ìbá àmà fi sọ́lá ń ṣe èméjì ń pa akọ́ ẹni tí ń ṣe sọ́lá kèfè káfí sọ́lá àtò rẹ̀ lè máa ń lérè lọ́dọ̀ lọ nínú tọ́lọ́ ti pa wá láṣẹ láti mọ pàtàkì sọ́lá òun ni pé àwọn tí wọ́n máa ń ṣe sọ́lá tó ṣe wípé alẹ́dínà wọn máa ń sọ̀rọ̀ láti ń sọ àhún kìí sọ́kàn wọn bẹ̀ wọ́n yìí tààrà fún kìí sí pé wọ́n yìí sọ̀rọ̀ látò rárá o fàwáìlù lílmùsọ̀lìn alẹ́dínà wọn máa ń sọ̀rọ̀ láti ń sọ àhún àwọn tí sọ̀lá yìí máa ara wọn yìí àyè kan nínú láwọn olùmọ̀ ni wọ́n pè ní wáìlú pé ibẹ̀ làwọn ohun dé sí ẹ̀dá pẹ̀lú èsì sọ̀lá tó ń kọ́ ẹni tí èsì sọ̀lá ẹni tí ò sọ́kàn níbi sọ̀lá tí ń sọ pé ẹ sájà kí torí wọ́n sọ wá lẹ́nu wáìlú ní lọ pọ́sàn kan nínú náà ló sì ń jẹ́ wáìlú táwọn kan ìfọ́nra yín lẹ́sìn máa dájú ẹni tí èsì sọ̀lá sọ̀rọ̀ rárá báyìí bákan náà ẹni yóò ti bá máa pẹ́ kó tó ṣe sọ̀lá sáàsì ní àwáwí kan fún tíṣẹ́ rẹ̀ ìsìlámù gbà wọlé min gairi ọdọ́rin ṣẹ̀rẹ̀yí ọwà mọ̀tásí fún ìsìfáàtì mùnàfikí lóòtọ́ àásùtò rí pé ẹwà àmọ́ mùnàfikí ni tẹ́wọ́n tó nàká síbẹ̀ mọ̀ pé kìí sí sọlá tù déédé àbọ̀ pé kìí sí sọlá ọ̀ síbẹ̀ mọ̀ pé kìí ẹnu àwọn ya máa pọ̀ lórí ẹ̀ lómi pé kìí sí sọlá tù déédé mọ̀nàfíìkì ni kò sí èméjì bẹ̀ tọ́lọ̀ bá ti fi nǹkan kan rinlẹ̀ àbá nàbí sallallahu ta'ala sallam ẹni tó bá tún lọ sí èméjì pa nǹkan yẹn kó fura fẹ́rẹ̀ níbi àtúbọ̀tán tiẹ̀ náà ebi tẹ́yìn gan mọ̀ pé táàgì nàfà táàgì pé mọ̀nàfíìkì ń bẹ láàrọ̀ òun látàyé tó sì tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ subhanallah àwọn lébẹ̀ẹ̀lẹ̀ ẹ̀ ni mò ń káyí láti ní ayá al-Qur'an àtàdísà náàbì sallallahu ta'ala sallam àní sallallahu ta'ala sallam ó ní sọ̀rọ̀ láti tí ó lè jù fáwọn mùnáfíkì méjì ni ìṣá àti súbù tó wá jẹ́ pé wọ́n ma orin sí pé ládá because òjíṣẹ́ ọlọ́run ìbá mọ́ tó dáadáa yẹn rí sọ̀látò ìṣá àti sọ̀látò alfajì tó fi ẹ bá mọ tí ń bẹ níbi méjèèjì kò sọ pé mi márààrún kò sì sọ pé kí wọ́n má ṣe zoro àti asur àti magreth tí wọ́n bá mọ tí ń bẹ níbi méjèèjì lóore ó tún wọ́n pé ọ̀rọ̀ yẹn special àlékún ọ̀rọ̀ ni làtà òwò mọ́ wọn bá máa ṣe sọ̀látò méjèèjì yẹn wọ́n lọ hábùwà kódà bí wọ́n bá wọ́ lọ sí mọ́sídìí tàbí wọ́n bá fà wọ́n lọ. tí mo discover lásìkò yìí tó jẹ́ kí n fẹ́ rán àwọn ilé sọ́lá ò ní wípé ọ̀gá àdánwò tó bá wa lórílẹ̀-èdè wa ni lórílẹ̀-èdè míì ni aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni ọ̀lá àtúntì ń lọ lórí ilẹ̀ ọ̀lá àtúntì dáre ó dàbẹ̀ ni pé àfúrásí ibi tádánwò ti wọlé tí ó wáyé ti dàrú especially àwùjọ tàwọ̀táwà wà tá a bá ṣàmójútó ibi tádánwò ti wọlé ẹni tẹ́ ẹ rò pé ó yẹ kó lè ṣe dáadáa yóò ṣe dáadáa ẹni tó yẹ fi sípò àwọn onímọ̀ràn bí àwọn onímọ̀ràn káyé ó dàrú wọ́n di onímọ̀ràn rẹ̀ tọ́rọ̀lọ́ ní ẹsẹ̀ tèmi náà fi tó ṣe tí ọ̀gá tọ́lọ́n sáà ẹsẹ̀ jù ní àkọ́lá báadà ṣàhádà fẹ́yìn lẹ́yìn pé a ti jẹ́ mùsùlùmí pẹ̀lú ṣàhádà an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọ̀gá táàsì táàbìrò jùlọ ọlọ́run táàbìrò ní àkọ́lá tí sọ́lá tó bá ti lọ ọlọ́run dàyé má yóò dàyé rú máwọn tí ń bẹ́ẹ̀ lójú wọn ò lórí ibi gbà náà bẹ́ẹ̀lẹ̀ education ṣe kò ní ṣòro bí mọ́mú àgbà ṣe kò ní ṣòro bólówó débẹ̀ kò ní ṣòro sísì ń fọ́n owó ó fọ́n owó ìjọba tó tún fọ́n tiẹ̀ kò ní dùn kò ní tùbà bèlè tàbí pé yóò tùṣẹ́

àsáàmọ́ ọlọ́run pè àsáàmọ́ ọlọ́run bẹ̀ ọlọ́run tó pè wá dáadáa subhanallah ojú tí ẹka fi wò nìyẹn ẹ̀rí wípé ojú tó bí ìgbà àbí ẹ̀mí ló kàn mo ní sí àwa ẹlẹ́sìn Islam generally táà ń lérò wípé ọ̀rọ̀ tí ń lọ òkan àwa ló gbérù jù ó yẹ kọ́ máa ráyé ó kọ́ máa dámọ̀ mọ́ tẹ̀lé wa ní kọ́ máa bèèrè pé kí ló kàn báyìí kí lẹ́fẹ́ ká ṣe ìgbésẹ̀ olóṣèlú ká gbé yíwà lẹ́yìn tàwa wà lẹ́yìn pàápátá àti ẹ̀tún wà wà lẹ́yìn pàápátá àti bẹ́ẹ̀ pàṣẹ ẹ̀mọ̀ pé nǹkan kan lọ bí ìgbà tí tẹ́nà pé ọlọ́run sọ fún wa pé ààfin kankan lẹ̀ nínú àkùrán ìdá ṣàlàyé fún yín tí bá ń dùn àsọ̀ntẹ́ ẹ̀mọ̀ sí tí bá ń kan tí bá ń le ajúwe tẹ́mọ̀ sí fún yín tí ó bì dùn padà a sì káwọ́ gbéra ó dá sáà bá mọ táàsì ọ̀kan náà ni mo mú wá lónìí yẹn ẹjẹ́ padà sí mọ̀sáàjì lẹ́yìn làwọn wà ní àárọ̀ tọkàntọkàn tó fẹ́ sin lọ́wọ́ ni o èèyàn tó wà ní mọ́sídìí ó ní oṣù 10% bóyá mo ti ẹ̀ tó ti bù púpọ̀ jù wọ̀láhì ibi tẹ́ẹ̀ lórí òkú wọ́n ti lè fi sọ̀látulẹ̀ pé wọ́n sọ̀látulẹ̀ ìdárí wọ̀láhì làálù sọ̀látùrárì lẹ̀ lára àwọn èèyàn personality sẹ́ẹ̀rò pé tí lágbájá náà tún lè má ti sọ̀látù wọ̀láhì sọ̀látùrárì lẹ̀ o bá kíkan dákan sí ló pọ̀ jù ní bá láì rárá ni kò tiẹ̀ sí ìtẹ̀ ní ìsìn ìmọ̀ ẹni field research ni o lè sọ̀rọ̀ ọ̀nù síra ó yẹ kí ẹ mọ nǹkan tí mò sọ yìí thousands millions wà ní mùsùlùmí tó ẹ́tọ́ ọjọ́ ojúmọ́ nìkan ní sọ láti fi ẹ̀ wàláhì láwùjọ tá a wà yìí lẹ́yìn sọ láti jùmọ̀ ọba ó ń àwọn ó ń generality of muslims ẹlòmíì yóò máa ma sọ̀láàtù sórí tí ó bá jẹ́ pé kò rọrùn sùn ọjọ́ tó bá rọrùn sùn náà sọ̀láàtù sórí ò ní wáyé márààrún ò ní wáyé ẹ máa ṣàkíyèsí ẹni tó yẹ pé mọ́síjìlù omi tó ti ẹkọ́ ti sọ̀lá wọn ò wọn gbóró kan ẹ tíráàbù àárín ìsàmọ̀lá rẹ̀ lọ bẹ́ẹ̀ láti fi báyìí la fi ń sin òkú wa bẹ́ẹ̀ la ń gbéra wa lọ sórí bẹ́ẹ̀ tálàbẹ́ fi jọ táà bá fi jọ ànábì Ibrahim bàbá ìgbàgbọ́ alayhi salatu tó sọ wípé rọ́bì jì á ní mo kí mọ̀ sọ́lá ọlọ́run tèmi lẹ́yìn tí ó mọ̀ ànábì ọlọ́run wà nínú rí ìyàtì àtàrọ ọmọdọ́mọ mi tí wọ́n lẹ́yìn tí ó mọ̀ sí sọ́lá ẹrù pé ọtọmátìkì ni pé ńgbà tí wọ́n bá ti lóun jẹ́ mùsùlùmí áfúnládà áfúnládà hajj láìsí hajj áfúnládà sọ́lá láìsí áfúnládà síyàm láìsí síyàm áfúnládà sọ́dákọ̀ láìsí sọ́dákọ̀ áfúnládà tàfí àti tàhálìlì la ilaha illallah subhanallah kanú ẹ̀ wà láìsí it's automatic practical ló pọ̀ ní ṣe islam olókòrò báwọn gbogbo ọ̀nà míì tí wọ́n bá máa ń gbà wọ́n ni wọ́n sáré ni wọ́n fò ni wà láì kò sí ìtó láti gbogbo ẹ̀ torí ti bí rọ̀ lọ́rùn àbáwọn tí ó wọnú wò tí wọ́n ń jáde ó yẹ kí sọ́lá tó rọ̀ wọn lọ́rùn pé táwọn ń ṣe nìkan ó ju sọ́lá sí lọ wọ́n láìkò tún sọ́lá tọkàntọkàn láti inú ọkàn before àkókò sọ́lá mùsùlùmí òdodo ti máa dààmú sọ́lá tó sì tó ó ti ń wò pé tó bá ti tó báyìí èyí tí mò ń ṣe mọ́ tó bá ti kù sọ́lá tó mo máa ń sọ̀rọ̀ àwọn bàbá lábúlé tí wọ́n jẹ́ ni ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn wọn èlò agbọ ọwọ́ wọ́n ó sì ti sọ̀rọ̀ látò lásìkò ẹ̀ wọ́n gbójú sókè wọ́n ni lórí ti tó tí ọlọ́run bá kádàrà pé wọ́n fi gbohùngbohùn pé àdánù ń bì kan èyí sì gbọ́ nínú oko tí wọ́n ti ń ṣe sọ̀látù yẹn lásìkò kan náà bẹ́ẹ̀ náà ni sọ̀látù lásìkò tánàrà fi jọ táàbá fi jọ anábì Ibrahim àríṣàlá tánàrà fi jọ táàbá fi jọ ọmọ rẹ̀ tísà nábì ọlọ́run Ismail aléìsàlám tó jẹ́ wípé ya'muru ahlahu bis-salati waz-zaka ìmọ̀ sọ pé ẹ̀yin ará alé àsọ̀lá àsọ̀lá ẹ̀yin ará alé àsọ̀lá wa kana inda rabbihi nabiyya ọlọ́run ti tara abẹ́ yọnu sí sẹ́ni tí ń sọ sí àsọ́lá tóun kìí ṣe sọ́lá ọmọ ìpẹ́ látorí ara ẹ̀ ló ti bẹ̀rẹ̀ tálá fẹ́ fi jọ láyé tá a bá fi jọ yín sá ọmọ mọ́ríyàn tí ń sọ wípé wà àwòsọ ní bí sọ́lá àti wá zàkẹ́ àti máa dùn tó háyà ọlọ́run ní kí máa ti sọ́lá ọmọ tí wọ́n gbé lọ́wọ́ ọmọ orí ìtẹ́ tí wọ́n gbé lọ́wọ́ tó sì sọ̀rọ̀ jáde lọ́rọ̀ tó yé yékéyéké bó ti ṣe yé gbogbo wa tá máa ra wa sọ̀rọ̀ yìí iṣẹ́ ìyanu yẹn ní alùpùpù láti bá kò sínú àkọọ́lẹ̀ mi pé ọ ní ọlọ́run bá bẹ́ẹ̀ ọlọ́run àwọn olùmọ́ọ́nì bẹ̀rẹ̀ sí báàrí máyà kún torí pé kò ní sọ̀sọ̀ láti nígbà tí wọ́n gbé sórí àtẹ́lẹwọ́ tí gbogbo sáìsì ẹ̀ lóòrò àti ìbú tí òjò àtẹ́lẹwọ́ náà lọ tí sì ń sọ̀rọ̀ tí ń yé bèmí àti àtijọ́ ń gbára wáyé tí ó gbáyé sì gbọ́jọ́ náà lọ́run nínú kan ayé náà ìsọ̀rọ̀ Mariam tí wọ́n pè lọ́lọ́run àbọ̀mọ́ ọlọ́run tó ní wọn àwòsọ́ọ̀nì ìdí sọ̀lá ọlọ́run bá mi nínú tí mo wá fún ni pé ọlọ́run ní kí ìmọ̀ ọmọ ọ̀rọ̀ ṣe sọ̀lá àláyé wà zaka ó sì mọ̀ yọ zaka mẹ́ẹ̀dùn tó háyà lónìí wà fi máa ń sẹ̀mí lórí ilẹ̀ ayé àbíká láti jọ tá àbá fi jọ ànẹ́bí wa sallallahu ta'ala alaihi wasallam tọ́lọ́n pa láti pé akíní sọ́lá àtàlẹ́ ìdúró kì í ṣàmù ìdúró kì í ṣàmù sí ilá àgàtà kì í láìlì láfẹ̀mọ́jú àti lóòrù máa ṣe sọ́lá wákòrò àánàlfàjì bẹ́ẹ̀ náà ni sọ́lá tó sọ́bì inna Qur'an al-fajr kana mashhuda àwọn mọ̀lẹ́kà máa dára pọ̀ máa yí tẹ̀jọ máa ṣe sọ́lá bí ọlọ́run tún wá pa láti wà mí náà lẹ́yìn fatahajjad bí iná tilẹ̀ sàlá ọlọ́run tún wá pa nábì wà láti spẹ́ṣálì sallallahu fi sọ́lá asa ìyàbẹ̀ àsàkàrọ̀bù kàmọ̀kọ́mù mahmuda látara abẹ́ àtúndépò ipò kan tó tún ga tó tún nítumọ̀ ọ̀nà àlọ́rọ̀ tún pa láti sallallahu alaihi wasallam ń wá àmúrò alaka bis salat àwọn ará alẹ́ rẹ̀ láti pín mọ́ ti sọ́lá wọ́n sọ́bìrì alaiha ẹ̀sì ilé fẹ́ ṣe farada lórí ẹ̀ o nínú ayé àmì ìsọ́tò bá fara wàtàínú bí sọ́bùrí wàsọ́lá tí ìwọ̀n bá ní faradà kò lè fi sọ́lá ìfàsẹ́yìn máa bá èèyàn nínú ọkàn nípa gbogbo nǹkan nínú àlànà rí ẹ̀sìn pàápàá jùlọ àsọ́lá bí ìgbà tí ṣètọ́nù gọmọ́yàn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń wò pé ó ti tásìkò lóòótọ́ ní tásìkò ẹni tó ló fẹ́ yàgbẹ́ lẹ́ẹ̀kan kọ́ lóòótọ́ ẹni tásìkò yóò tún sọ nǹkan míì nínú mẹ́ta tó bá sọ àbí mẹ́rin ọmọ àmú méjì ṣe sọ láti wọ́n ti bọ̀ bí ìgbà tó gbọmọ yàn lẹ́gbẹ̀ẹ́ ní ó máa rí bí ìgbà tó pé kìí tó wọ nìkan ló dájókòó bẹ́ẹ̀ náà sì lèyàn tó jésù tó wà físíbù téèyàn lè rí tí ti di gbáradì fún sọ́lá tó tún nǹkan míì ni ó dá ẹlẹ́sẹ̀ ìbìlì sọ́lá fún un ọlọ́run ni àwọn tó yẹ ká àwọn tó a kẹ́ wọn a lọ́wọ́ àléhìn ọlọ́run kẹ́ wọn àwọn ànábì ọlọ́run àwọn ọmọdọ́mọ ádámà wàmí mọ́ni àmàlìnà máa náà wàmí àti Ibrahim wa Israel wàmí mọ́ni àdéhìnà òṣìṣàbẹ́hìnà ìdá àtúntà àléhìn ayàtò rahman kọrù tó jẹrẹ wà látàkúnù ẹ má dàbí àwọn èèyàn kan táwọn náà lọ ayé kí ló ṣẹlẹ̀ sí wọn àwọn tó náà sọ pé fàkọ́lọ̀fà min ba'dihim khalfun àdọ́rùn sọ́lá lẹ́yìn àwọn ẹni rẹ̀ sọ̀rọ̀ wọn yìí àwọn kan lọ ayé lẹ́yìn wọn sọ́tù Maryam aya 59 àdọ́rùn sọ́lá sọ́lá tó bá máa wọn àwọn kan lo ayé lẹ́yìn ànábì Ibrahim wọ́n lo lẹ́yìn ànábì Isa wọ́n lo lẹ́yìn ànábì Musa wọ́n lo lẹ́yìn ànábì Ismail wọ́n lo lẹ́yìn ànábì wa Muhammad sallallahu ta'ala sallam àbọ̀wò sọ̀lá ó máa wọn lọ́wọ́ wọn. wọn ní tó mú wọn parun yóò mú gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ náà parun sọ̀rọ̀lọ́ ní fàṣọ́fà yàlkọ́nà gáyà inú náà ní jẹ́ gáyù ibi tí wọ́n padà bọ́ sí àbọ̀dé wọn àbí àbọ́ọ̀dì wọn inú gáyù ní inú náà ni torí ẹ̀ ló fi jẹ́ pé tárùkù sọ́lá ẹni tó bá fi sọ́lá tó lẹ̀ ó kò lẹ́lẹ́sìn Islam ó ti kó lẹ́ni ọlọ́run ẹ̀ ń pa pé iná dínà ìdàlọ́hì alìsílám iná dínà islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run islam ni kéèyàn gbà fọlọ́run tán pátápátá látọkàn kí gbogbo oríkèéríkèé rẹ̀ wá gbà fọlọ́run kó dupá jùlọ sílẹ̀ fún bọ́lọ́run bá ṣe la nǹkan kalẹ̀ kò sẹ́nìkan tí gbà fún tó gbà fún láyé ẹlòmí gbà fún bọ́ọ̀sì ẹ̀ ibi tó dàgbà sí ibi tí wọ́n ti tẹ́ẹ̀nì ẹ̀ ló gbà fún kò mẹ́lòmí lọ́lọ́run kò mẹ́lòmí ńláńlá sọ́sẹ́ àfọ̀gá ẹ̀ sẹ́nìkan bẹ láyé tó gbà fẹ́nìkan tí òjò bá jùlọ sílẹ̀ fẹ́nìkan kò sí ṣùgbọ́n Islam ẹ̀sìn Ọlọ́run ni pé ó ní kẹ́ẹ̀jù apájùsẹ̀ sílẹ̀ fún Allah Rabbul Alamin kó jẹ́ kó ní ọmọ kọ̀ǹtúrò ní ọmọ ìdílé sọ́tún darí wa sọ́sì ti ṣe wù ú wà má tasha'un illa an yasha Allah ibi tọ́lọ̀ ti mú wa tá a fi lè gbọ́rọ̀ yìí lágbọ́yé dáadáa ó ní pé kò jù wá lẹ̀ sọ́wọ́ ara wa níbi àwọn nǹkan kan níbi ká jẹ ká mu kò jù wá lẹ̀ sọ́wọ́ ara wa tí ebi bá dójú ẹ̀ àrántí ọlọ́run kò sí ọgbọ́n aláwọ̀ dúdú ò lè lọ́gbọ́n dá sí aláwọ̀ tẹkinọ́lọ́jì ò lè débẹ̀ láíláí tó wájú pọ́ máa dámọ̀ ni wa tẹ́ ìgbọ́nà òjò wálẹ̀ mẹ́yẹn àmójú wàhálà ní ká gbọ́ àdán káwà máa dìsáàdì pé ká lọ àbí ká mọ́ lọ káàsì wà á dìsáàdì pé à kí nǹkan kan mọ́ sí ṣẹlẹ̀ wàláì tọ́lọ́ máa fẹ́ kí nǹkan ó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ tí ògbó èèyàn ó fi máa gbọ́ àdán tó sì máa kọrí sínú fàájì ìgbẹ́ ń wa lẹ̀ sọ́wọ́ ara wa ń bi ìyẹn remote control wa lórí ìyẹn láìpẹ́ ọ́fíìsì náà nìkan ti máa bọ́ tàbí inú ọkọ̀ irú ẹ̀yìn òkò jẹ́ ààrẹ amẹ́ríkà ìpánjọ́ kan lọ́bá tàbíkà torí àga orúkún fún kò lọ́ọ̀tún bọ̀rọ̀ ìròyìn sì gé èmi gágbọ́ amẹ́ríkà ẹ̀kí ní ilé ni náà bá wa ní látà ni kì í sùn gbé tí nature ba ti dé ọlọ́run fi wálẹ̀ sórí ẹ̀ fúnra ara wa pé kí bá a bá ti fẹ́ ni kí ẹ̀ dìsáàdì láti mọ́ sùn oorun ò tí ìdé ni àwọn yorùbá lóru ní ìmọ̀ gbàtọ́wọ́ ọmọdé wọ́n bí wọ́n pé tàgbà ń kọ́ àwọn adákẹ́ pé kí gbàtàgbà nígbà tó ọlọ́run fi wálẹ̀ ń bẹ̀ yẹn pé kó òun ló ní total control ó yẹ ká ti bẹ̀ mọ́ ọlọ́run níbi tó ti fi wálẹ̀ pé ó dán wa wò ní ẹ̀sẹ̀ sọ̀lá ẹ̀sẹ̀ sọ̀lá fún mẹ́lòmí lórí mo lọ́rùn wọ́n kéèké wọ́n kí àlùkùránì fún wọ́n kí àdíìsì fún wọ́n fọ̀rọ̀ wérọ̀ à ń gbòrò bọ́lọ̀ ti ṣe pàdá àwọn tó sorí rẹ̀ à ń gbòrò bọ́lọ̀ ti ṣe pàdá àwọn tó sorí burúkú síbẹ̀síbẹ̀ kò lágbà nǹkan kan lára ọmọ ádámọ̀ ni mo ṣàkíyèsí ẹ̀ débi wípé so called imam and alfas sọláàtù bọ́ mọ́kànlọ́kọ̀ lọ́wọ́ wàláhì láàdì orúkọ ọlọ́run tó ga jù mọ́ fi búra fún yíyẹn kéde pé wọn ò kéwù kéde pé wọn ò ké Quran kéde pé wọn ò ké hadith kí la fẹ́ sọ tí sọláàtù bá bọ́ máwọn èèyàn yẹn lọ́wọ́ kí la fẹ́ sọ nípa àwọn followers àtàgbáríjọ mùsùlùmí lápapọ̀ àwọn kan bá débi pé ẹ má fara wá àwọn òsínmẹ́ntọ́nà obìnrin èrè sọ̀láàtù mọ́ wọ́n sì fọ́ jáde láyé kéèsì pé àwọn fúra sí wọn wọ́n sọ kódà wọn tó kọ́ọ́lẹ̀ ẹwọ mílíọ̀nù àwọn èèyàn táwọn èèyàn ti sọnù bẹ́nìkan bá wá mẹ́nu tó bá mọ́rọ̀ débẹ̀ onítọ̀ ń di ẹni èébú lọ́dọ̀ wọn ó dẹni ìbáwí ó dẹ alátakò ó dẹ alátakàtí bẹ́ẹ̀ ni tó wá pé níbi ká jẹ nípa sórí láti ká sọ̀rọ̀ ọlọ́run ká náà fi pamọ́ akata títí yẹn dáa ó dáa púpọ̀ ó sì lérè láyé àtàgbé àná àwọn tí ẹ bá fi sọ̀lá máa rú mú mínà sọ̀lá lórí bí mọ̀nà ajá tọrọ bí ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn sọ pé wàláyé òun ní bá wọn sọ òun ní àdírẹ́sì wọn lọ́jọ́ gbọ́rọ̀ kìí àmẹ́kọ́rọ̀ wọn tó já síná bẹ́ẹ̀ náà ni màrúmú ni rúyẹ́ ti rọ́bì wọn ò ní gan ní ọlọ́run sojú gbogbo mú ní ogun ọlọ́run sojú ọlọ́run kó sí mi àtẹ̀yìn ní mú mi ní òdodo ọlọ́run bá dá ń sìn ológun rógun láyé àwòrán ọlọ́run bá wa ọlọ́run lẹ́ẹ̀ lè rí mi títí tẹ́bi padà ebi máa nìyẹn náà ló débi pé ká máa sọ pé Allahu akbar subhanallah la ilaha illallah la hawla wa la quwwata illa billah ẹ jẹ́ ká ṣe délẹ̀ kárọ́jú délẹ̀ tó rà padà gan ní ọlọ́run bí àwọn ní wábí fọ́dùlì káàkiri òní gan ní ọlọ́run tó fi wọná wọ̀n máa rúmú mí wèrè átàtù fìrìdáwù a tún ṣe àjọ́nà fìrìdáwù lè wọ̀ fún wọn kèé sí tó nìkan àti gbogbo àjọ́nà tó kù màá wá wù níbo wọn máa mọ̀ gbé lọ́jọ́ kí á mọ̀ sákọ̀rọ̀ iná sákọ̀rọ̀ ni ọlọ́ọ̀ni wà na adéró ọ̀kà máa sákọ̀rọ̀ bọ́ọ̀ iná sákọ̀rọ̀ ti ṣe rí látọ́bókè wà látàdàrú yóò jẹ nǹkan lájẹ̀tán ni bí ìbá ti pọ́ lọ́run bá ọmọ fún ọmọ náà àwọ̀ àbáwọ padà ẹ̀bá mọ́ gbòòrò pọ́lọ̀ ń da bílíọ̀nù èèyàn síná torí yóò jẹ tán sọ́tò mùdásẹ̀ mọ́ ń kà yẹn o látàyà 42 látúrù kí wà látàdà kò ní jẹ èèyàn kù làwáhà tó lè báṣà ìmọ̀ láyàn lálàtán ni aléhà tí sàtà àṣà àmọ̀ láìka mẹ́ẹ̀dógún lọ́lọ́run fi sọ́bẹ̀ ẹ̀yìn mọ́kàndínlógún fàyídà sí ìlú tán bá bí ọmọ náà ẹ̀sọ́ ti mọ̀dásíf olùkàkọ́kọ́ yìí náà tẹ́bá bí ọmọ náà léèrè ọlọ́mọsí ní àdínlọ́ ọmọ náà máa sàlákàkùn fi sàkọrù kí ló dé sẹ́yìn fi wọ sàkọrù èyí sì sẹ́yìn fi wọ náà kí lẹ̀ dẹ́wò ẹ̀mí sì pé kọ̀kọ́ wáyé kọ́ọ̀lù wọ́n sọ wípé lámùnákù mínà ìmúsọ̀lì àìsàn sọ̀lá tún gbàtà wà láyé ẹlọ́tún ayà yẹn ká o látàyà 42 sí 48 sọ́tùlù mọ̀dásíf ní tí wọ́n kọ́kọ́ sọ tí wọ́n bá sọ mí ìmọ̀ ilé ìrìnà ti tó wọ̀láàrí láàmìnà kò mílẹ̀ ìmùsọ̀ yìí àìbá wọn ti sọ̀lá àmọ́ wọ́n tún sọ nǹkan míì náà wọ́n ni wàlámìnà kò nọ́sẹ̀rìmù lèmùsìkì bá a ti lọ́lọ́ ọlá tó bá a ti lọ́rọ̀ tó àwọn tí ò rí jẹ tí ò rí mu ọ̀rọ̀ wọn ò kàn wá òótọ́ sì ni torí inú zakat wọn wọ́n fún mi skin ló ń jẹ́ ń bẹ̀ wàkúnná na kóòdù máa lè fa ìdí ó dẹ̀ lẹ́ẹ̀kẹta ní nǹkan tí wọ́n sọ gbogbo ẹ̀ ló ti tẹ̀lẹ̀ àmọ́ àkọ́kọ́ ẹ̀ ni pé wọ́n ti sọ̀lá wọ́n ní àwọn sì máa fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ àtàwọn ẹni ọlọ́run gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kó jáwọ́ láyé o àwọn tí ń ṣe bẹ́ẹ̀ wọn ò dínkù wọn pọ̀ sí lórí ilẹ̀ àyíká wáyé ni o torí bí ẹ̀sìn ṣe ń ráre bẹ́ẹ̀ làwọn kò kí ń pọ̀ sí ẹlẹ́ẹ̀kẹrin wàkúnnà nùkázìbù bí yẹ́wò mi dín à ń sọ kọjọ́ àlùkìyàmọ̀ wọlé tẹ́ ń sọ talẹ̀ yìí tó talẹ̀ rí tó lọ tó bọ̀ tẹ́ẹ̀dá sinmi wọn láwọn tí ọjọ́ gbéǹde ní irọ́ hata àtàánà lẹ́kìn orí ẹ̀ làwọn wà tí kò fi dé fámátàn fáhùn ṣáfà tó ṣàfihàn torí ẹ̀ lọ́lọ́wọ̀ ló jẹ́ pé àwọn tánàbí ò sí pẹ̀ sallallahu ta'ala sallam òsọ́ọ̀sù lè mọ́mì ní ìní àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ nínú mọ́mì ní kìí sáwọn tí ó tẹ̀sìn rárá èése tó fà tó fi jẹ́ pé èèyàn péréte ló kù ní mọ̀táàjì èése tó jẹ́ pé èèyàn péréte ní ń wá síbi jàmá àti júmọ̀ èése tó jẹ́ pé kí ló lé àwọn olówó kù ní mọ̀táàjì àwọn béèrè táwọn olùmọ̀ ń béèrè nìyẹn kí ló lé wọn kúrò ní mọ̀sáàjì kí ló fà á láti nàró síwájú ọlọ́run ọba ó jẹ́ nǹkan fún pinpin lọ́kàn àwọn olówó àwọn ọlọ́rọ̀ bẹ́ẹ̀ náà làwọn tálíkà náà lónìí irú ìdààmú wo ló tó bẹ́ẹ̀ tàbí wọn ní mọ̀sáàjì èyí ṣe tó dàbí wípé àwọn mùsùlùmí ti gbọ́lúdé kò nígbà yẹn láà ní sí ẹ ma wọ mọ́sílù mi láàrin ìgboro tẹ́lọ wà lórí ìrìn àjò ó sáré kí wọ́n wá àwọn kanisa ń gbádùgbò àgò tó 2 after 2 2:30 wọn tí sí lẹ́bà tẹ̀tẹ̀ náà rìn láì sóko kí ló fà fáà mùsùlùmí gbọ́dé fún mi sọ́lá masájídù ibẹ̀ làwọn èèyàn máa pọ̀ sí bíbà lọ́sàn-án láàárọ̀ lọ́sàn ló lálẹ́ tó ṣe rí pé onírìn àjò nìkan ni òní síbẹ̀ àtàláìsàn àwọn àgbàlagbà ó kún bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ó kún bẹ́ẹ̀ nígbà táwọn ẹni ọlọ́run kún orí ilẹ̀ tí wọ́n kún fọ́fọ́ lórí ilẹ̀ ohun àwọn èèyàn yẹn a mọ̀ gbọ́ tí wọ́n ń ṣe tàṣírí tí wọ́n ń ṣe tàhálí subhanallah béèyàn ti wù ló ṣe tàṣírí jẹ́ẹ́jẹ́ tó torí pé thousands àwọn èèyàn ní sọ bẹ́ẹ̀ ẹ̀sìn mọ̀ gbóhùn wọn kìí ṣe pọ́pọ́nù pọ̀pọ́ ẹja mọ́ ẹgbọ́n sókè ẹ̀sìn mọ́ gbọ́ yumunyumu àtúbí àti sàálìm àti sàmìn alhamdulillah oníkálùkù ìtẹ́níkàlù pọ́nù kọ̀ọ̀kan bá ń wí nígbà táwọn ẹni ọlọ́run bá kún orí ilẹ̀ fọ́fọ́ lónìí yọ̀tàrọ̀ fàáhùn náà ń jòkóòlìyà àwọn èèyàn gbé mú sókè láti wọ́bẹ̀ ó dàbí ìgbà tí wọ́n tí wọ́n pàkọ́ pé ẹwọ́bẹ̀ garí ẹ lọ sí lọ́hùn ìdésí bẹ́ẹ̀ làbá lọ́wọ́ àwọn èèyàn lónìí dị ọlọ́run bá di nǹkan tí wọ́n yàn lódì àwọn yóò sì pàtàkì wọn kéré o níbi wọ́n pé àti wọ́n ní níbi wọ́n ní àti níbi ajé àmú àmbára wa o níbi kámọ́ wòrán àmbára wa ń níbi eré erémọdé ìranù à ń bára wa ń bẹ̀ rẹpẹtẹ à ń bá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń bẹ̀ ṣùgbọ́n bòyúùtù lọ́ọ̀ xaaliya ilé ọlọ́run ọba nìkan láàbáwọn àfáàrà àbáwọn olùmọ̀ ń bẹ̀ máa kàn ọ́nù sí lọ́hùn nígbà ni pé látùlù yìí ń ti dárọ̀ wọn àátà àárà kò kọ́ ìrójú bá wọn àǹdíkìrìlá wọ́n wà sí dimọ́sílì wà ìkọ́nù sọ́lá wọ́n ti sọ́lá tún bẹ̀ wà ìta wo pé owó pọ̀ tó máa fẹ́ yọ ìzàká torí tó bá million 100 million 150 million bóyá 100 million tá wíyẹn náà ní 140 tóyé ó kọjá kápítà tó lówó mi fi ń ṣòwò kò ní ro wọn láà rárá láwọn tó bá tálọ́bí bá wo àpò ẹ̀ tó bá yọ sàkà tó bá wọ̀ pé two eh, million ní one over forty tó yẹ kó ń yọ ẹ̀rù ó sì kọ́kọ́ bọ̀ òun náà pé ee two million ní ìdí tọrọ ẹ̀rù ó sì bá ṣebí nù máàlì láà ní owó kan tó lọ́n bá fi sí ọ̀dọ̀ rẹ̀ tó yẹ pé wọ́n lo ní gbogbo ẹ̀ látòkè délẹ̀ ṣebí nù ẹ̀ ní two million ti jáde tó jẹ́ one over forty subhanallah wàlà hawla wàlà tó wọ́ta ìlànà tó bá jẹ́ ní ọlọ́run irú àwọn èèyàn yẹn inú wọn ó dùn wọn sọ pé Allahu Akbar ọlọ́run lọ́dún tí ń bọ̀ jẹ́ ó máa jẹ́ bí 5 million 10 million ní tí mo ti lè rí 2 million yọ lọ́dún yìí jẹ́ máa yọ 10 million jẹ́ máa yọ 20 million ó yẹ kí inú rẹ̀ ó dùn kárẹ̀ ó yá ṣùgbọ́n ìṣòro nígbà yóò sọ pé ronú sí o ta lọ fẹ́ fún gan fáwọn tí ò mọ iye owó náà ló fẹ́ gbé fún ẹ rò pé pàpọ̀ yín ló wà tí ó mọ̀ àtùkọ àwọn ọ̀rọ̀ burúkú yìí ti ti ilé sí bẹ́ẹ̀ náà ni zakatu kan ní ìṣe zakatu owó zakatu oko pé ẹ̀yàn wọ́n á bẹ́ẹ̀sì tán ó tẹ gbogbo ẹ̀sán wọ́n á di pé àwọn awọ́tẹ̀ wọ́n á di pé yóò ayọ báàgì àgbàdo márùn-ún tí wọ́n ti ń tàgbàdo ní twenty thousand ẹ́ báàgì márùn-ún àbí báàgì ọkà bàbà yóò máa sọ fún pé tó gbọ́n tí wọ́n ló dà ní ọdún ọba wọ́n fi léyìn òṣòfò bó fún ọmọ ìrìnmọ̀ yìí ẹ o èyí ṣe fẹ́sùn ń pàpè kọ tí wọ́n ń borí tọlọ́run ọlọ́run ti fẹ́ẹ̀sì fún wa pé ẹ̀sìn ní ó sì fi ó fi síra kalẹ̀ táàmù kàtàkiri tó dòdò lọ̀rọ̀ ọlọ́run èyí ṣe tápè kọ ìṣú tí wọ́n ń borí tọlọ́run ọlọ́run bá wà yìí subhanahu wa ta'ala òun lọ́mọ tó pé yẹ́dùn ìrìn àlìjáde náà in ti ń pè wá sí níbi káwàlù jẹ́nà wàlùmọ́ọ̀gù fẹ́rọ̀ ti bí ìdìní àti kó lè foríjì wá ẹni onóbí àkọlá yòdì òkùn lè yá ti sọ̀rọ̀ lákún ó ń pè síbi kẹ́ lè rá foríjì ní dùnú òbìkùn níbi ẹ̀sẹ̀ wàyò àkérùkùn ilẹ̀ ajalẹ̀ musamman wàláwò yẹ́dùn ilẹ̀ dáàrí salam ọlọ́run múmi ní òdòdó ìdàdókéró lọ́ọ̀hù tí wọ́n bá dákọ̀ ọlọ́run wájí láti ọkàn wọn ó kójó yìí ẹni tó bá dákọ̀ ọlọ́run ni wọ́n mọ̀ bá wí olúwọ́n mọ̀ àbùkù sí wájí láti kò lúùbù hùn wàyí dà àtúlì àyàtù tí wọ́n bá ń káyọ̀ ọlọ́run tí wọ́n alẹ́dínà kìmọ́nà sọ́lá wà mímọ̀ rọ́pìnà òyìnfìkò ẹni tó bá jẹ́ pé júmà ní máa kí tó sì wà ní júmà lónìí fọmọ tó bá báyìí báyìí náà fọmọ tó bá báyìí ba àforíjìn níbi sùjúdù wa sọ̀lá júmà yìí náà kó bẹ lọ́wọ́n ba rẹ̀ ọlọ́run ṣàforíjìn fún mi o tẹ́mílẹ̀ tó lè máa fi sọ̀lá àti tí ó máa pé tí ìdíwójú rẹ̀ wọ́lọ́ tí ìfìsìn wọ́lọ́run tó sì gbà lẹ́sìn fún mi in tó fi mọ́ àwọn ànábì ọlọ́run ti fi ń bẹ lọ́wọ́n bá bẹ́ẹ̀ ẹ̀rọ pé kì í sọ automatic ọlọ́run bá ọ gbàdúrà tiwọn náà ni àwọn náà mú kàtà rẹ̀ sálà òjò ìtẹ́lọ́rùn ní tó burú dé tani ò máa rí pọ̀npọ̀n náà yẹn tí ẹ bá bi èmi léèrè pé kí ni ìwọ dábàá tiẹ̀ ọ̀nà àbáyọ wàláyọ̀ kan náà ẹ̀nà òṣèkó túbà lónìí ẹ jẹ́ ká padà fàfírù ila Allah ẹjẹ́ àtàrà sí ọ̀dọ̀ Allah èyí tá a tòrò máwọn èèyàn tá a gbàgbé ọlọ́run tá a tòrò méèyàn ó tó ẹ máa kí èsà àwọn èèyàn ní ìsìn wọ́n ń sọ̀rọ̀ 2015 tó lọ pé bàbá ló máa ṣe bàbá o bàbá tún bẹ́ẹ̀ iná ni ní ìsìn wọ́n ní kò dájú pé bàbá ló lè ṣe torí ó kọdún méjì ó sì ti lọ́dún mẹ́fà wọ́n ní kò dájú mọ́ 2000 míì tí tún bọ̀ tó jẹ́ ti 20 23 wọ́n tún ti yán èèyàn ẹ̀yìn èèyàn torí ọlọ́run àìsí kọ́gbọ́n àìsí kẹ́kọ̀ọ́ báyìí wọ́n tún ti yán èèyàn tẹ́nìkan bá Tinubu wọn yà gbàgbé Tinubu bò lágbájá ni ẹni tó dákọ nìkejì náà ẹnì kan tún gbóhùn náà lẹ́nu sọ́hun pé lágbájá ni lórí bẹ́ẹ̀ náà tó nínú ìsẹ̀mí tí ò tí ì dé àti ń pè lò bí ó ṣe burú kalẹ̀ tẹ̀mí tá a ti lò èyí tá a wà nú ẹ̀ kó rọgbọ a ti ń pè lò bí ìsí ń bọ̀ oṣù tó burú jù bẹ́ẹ̀ lọ níbi ká máa yàn yàn ká máa yàn lọ níbi ká máa pè èèyàn ká máa pọ̀ lọ níbi ká pa ilé ọlọ́run tì ká máa ká wá pọ̀ ká máa pé bíbà lójú ilé àwọn èèyàn ká pa ilé ìtọ́lọ́run ọba tì ká pa sọ̀ láàtúntì ká pa àrántí ọlọ́run ọba tì ọkàn ọmọ adẹ́mà ìsọkúsọ ìwíkúwí ọ̀rọ̀ ẹ̀yìn irọ́ ẹ̀ọ̀tẹ̀ ó wá gba gbogbo ẹ̀ kan torí pé tí ẹ̀ bá ń ṣe sọ láàtù tó dáa ọ̀nà àbáyọ míì yàtọ̀ sí intervention ọlọ́run tí yóò dá sí dọ́rọ̀ owó ṣe lójútù ọ̀nà àbáyọ míì ti pé ayé tiwa ní òsùn tòrò ẹ̀ ní pé báwo ni sọ̀láàtù gidi tí èso sọ̀láàtù wọn ni kí ọmọ kí ọ yóò gba gbogbo pálapàla lọ́wọ́ èèyàn ọlọ́run bá fún wa bẹ́ẹ̀ o ò ní jẹ́ kẹ́tọ̀ ẹlẹ́tọ̀ há mọ́ ọ lọ́wọ́ o ò ní dìtẹ̀ o ò ní gbébọn ìgbékùgbé nígbà tó ìfẹ́ nàìjíríà àmì o ò ní bá wọn gbébọn ìgbékùgbé mo fẹ́ dáná o ò ní bá wọn pín bí ìjẹkújẹ o ò ní bá wọn pín bí ọ̀rọ̀ sọkúsọ o ní bá wọn ṣọ̀tẹ̀ o ní bá wọn ṣẹ̀yà sọ̀rá sọ̀lá ní máa ń gba ogun ọ̀lọ́wọ́ èèyàn fóòlù ayé ọ̀sẹ̀ nítorò látara sọ̀lá òun ló fà fi jẹ́ pé tẹ́ bá rí fáyé ń burú sí à fọdún yìí dún ó túnmọ̀ sí pé wọn gbé sọ láti wá lókè a ní láti fúnra síra wa gidi gan tí sọ láti bá wá jẹ́ sọ láti tọ́lọ̀ ń gbà tí wọ́n gbé lókè a mọ̀ rí dẹ́kùn sí ni kò ní mọ̀ burú sí nígbàtà tó wá wà láyé tá a wà láàyè tá a wà nípò ká ṣàtúnṣe tí wọ́n sì gbé wa ṣe kí láà ní ṣàtúnṣe sí gbogbo wa lọ́rọ̀ bá wí o lọ́mọ́ta fàlékún gbígbàdúrà rẹ̀ fún wa o fàlékún imá rìn wa tàlékún ìbẹ̀rù rẹ nínú báyà wa allahumma ati nufusana taqwaha wa zakiya anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قم إلى صلاتكم غفر الله تعالى لي ولكم